محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواه لا يزيد عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين أدخل الله الله أتي وفتوسي atọ̀rọ̀ tí a ti dẹ̀ fún anábìwá Muhammad jọlọ́rọ̀ àti ọ̀sẹ̀ tí ó gbé àtẹwọn ara nílẹ̀ àtàwọn ìjọ rẹ̀ àtẹ̀yìn yòówù tó bá jọrọ̀ mọ́ Islam tí ó jẹ́ ògbìn ìdè kọ́lọ́ jẹ́ àjọwà nínú wọn. gẹ́gẹ́ bí n táà ń bọ̀rọ̀ lọ lórí gbólọ̀ ọlọ́ọ̀bà àlèkẹ́ ládùn tó láti fàáṣà ìpè rẹ̀ nìkan láàmú ọ̀sìn ìwọ nìkan náà sì ni àmọ́ wá ìrànlọ́wọ́ rẹ̀ àwa sọ̀rọ̀ sọ́kọ̀ ń pa jù nínú àwọn ìbàdàtì lánàá mẹ́nubà yìí pé ẹni tí ètò ọlọ́lá jù lásìkò táwọn èèyàn bá fi nira kàn yàn òun náà ní kéèyàn ò ṣe sùúrù kéèyàn sì tún máa bá wọn ṣe pọ̀ tó ń ti ìnira tí wọ́n fi kàn yàn ní ìbámu sí gbólóhùn ọlọ́ọ̀ba àlekè ọlá tó sọ yìí pé.

pẹ̀lú ohun tó ń sẹlẹ̀ nínú àwùjọ wa ní àsìkò yìí táwọn èèyàn kan nínú àwọn ọ̀dọ́ tí wọ́n kàn máa sọ̀kò káfíìrì lùyàn tẹkfíìr wọ́n pè ní ẹlẹ́ni kèfèrí ìgbà míì wọ́n sọ fún bídà ni apá kan bẹ òótọ́ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bí tí ẹ ọmọ fẹ́ ti fẹ́ síyà fún ẹ̀mí ara wọn torí ìgbà tó bá ti ń sọ̀rọ̀ ẹni kejì kò ń bídíà ni ìwọ náà gbọ́dọ̀ jò ń bídíà fún ọmọ wa kọ ẹni kejì ń bídíà ìgbà tí wọ́n sọ pé ká ń jí owó tó wá sọ pé èmi ò jí owó ń tèmi o gbọ́ bá ti fẹ́ síyà fún ara rẹ̀ sẹ́ni kejì ń lọ́wọ́ ají o ṣùgbọ́n náà ni ìwọ tó fẹ́ ti fẹ́ síyà fún ara tó olóhùn ṣe wáàsì sọ̀rọ̀ bídíà kọ kìí ṣe túláàsì nípa sọ pé lágbájá òbídì àná àyàfi tó bá le tán sọ̀rọ̀ dàrú àwùjọ tọ́jà pé bídì ààrẹ wọn ò fi ń dàlú wọn fi ń dà ìsìláàmù ẹ̀hẹ́n ìlú tó kẹ́ pé lágbájá báyìí ó le tán nù àwọn afọ́sì ti ṣe wàhálà lórí ẹ̀ wọ́n ti wọ́n sọ ọkọ ẹ̀ èdè pé kàkà dìde lọ́sọ̀ fún yóò lọ àwọn náà mọ́ àwọn tí yóò sí ìmọ̀ tó nǹkan ní Islam tí wàá rú wọn lójú pé àbẹ́rẹ́ àwọn ará ẹ̀ àwọn afáì náà ti ń takora wọn wọn pe àwọn olóńgbé díà sùkábẹ̀rù ọlọ́run lórí nǹkan wọ̀nyí ọlọ́run ọ̀sọ́ wá di ọlọ́fàá lórí ẹni mùsùlùmí ṣe Islam rẹ bó ṣe ṣe bọ́ ọ bá ṣe ṣe náà lọ́ọ́ gbẹ̀sẹ̀ rẹ̀ wájú ọlọ́run àti tọ́lọ́n bá tún sàmójúkò fún ọlọ́kù tọ́lọ́n kọ́ sàmójúkò fún gbogbo wa ẹ wá wòye sí ọ̀rọ̀ ọlọ́run ọba àlekè ọlá tó sọ nípa pé kéèyàn ọmọ jẹ pé yọsà máa jókòó ń fẹ́ fọra àwọn ọmọ ń fẹ́ fọra àwọn ọmọ olùmọjú olùdájú olùṣe islámù jù ọlọ́nsọ́nù sọ́ràtù nẹ́gìm àyà thirty one àti thirty two ọlọ́ni wàlíláhi máa fi sàmà wá tiwá máa fẹ̀lẹ̀ àrùn. ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم جنة في بطون أمهاتكم fàlà tùzàkù àǹfùsàkùn huwa a'lamu bimani ttaqa ọlọ́ni walillahi máa fi sàmà wá tí wà máa fi láàbì gbogbo ń ti bẹ́ ń sàmà àtìlẹ̀ òun ọlọ́run ló ń ní kìí ṣe ìwọ́kọ̀ oní ìwọ́kọ̀ ọlẹ́sìn ìwọ́kọ̀ ọlọ́mọ ènìyàn ìwọ́kọ̀ ọlọ́kan wọn ọlọ́run ló ní gbogbo nǹkan tí ń bẹ pátápátá lìyẹ́jísí ya lẹ́bí na àfáàwò bímọ àmìlú ntọ́lọ́n fi dá wọn náà ni pé tó lè bá a fẹ̀sán fún àwọn tí wọ́n bá ta ìdá kọ́sàn wọn lẹ́sàn tẹ́tí wọn ṣe wọ́n kọ́sàn wọn lẹ́sàn òkè ló ń bídà òkè ló ń bídà kọ́mọrí kí ẹ̀sán rẹ̀ wájú ọlọ́run tí wọ́n bá wá pẹ́ tí ètè ń bídà ń bídà tẹ́tí ètè kèfèrí tó òkè ń kèfèrí ọ̀hún kó ti dá wàhálà lẹ́kùnra rẹ̀ ọ̀sẹ̀ wo ló fi bù mọ́ níwájú ọlọ́run bá lè kẹ́ ọlá ويجزي الذين أحسنوا بالحسنى àwọn tí wọn bá ti dáadáa ọlọ́ọ̀bà àlekè ọlá yóò fi ń tọ́ dáa jù yóò fi san wọ́n lẹ́san yóò fi àlìjẹ́ náà sẹ́ wọ́n lẹ́san àwọn ohun náà ni à ń sọ alẹ́dí iná tẹ́ni bí wọn náà kaba ìrànlẹ́ ìfìyẹ wálífà wàá ìṣà ilẹ̀ lamọ́ àwọn ẹni ọlọ́run àwọn tó fi pé wọ́n máa ń ta kété wọ́n máa ń jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńláńlá walifawahish àti àwọn àbàjẹ́ ìlàlámọ́ àfi àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹsẹ ńlá kọ̀ọ̀kan lóní kéékèèké tó ti lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run wọn wà jìnnà sí ẹsẹ ńlá yẹn ẹ̀ṣẹ̀ kéékèèké ní ọ̀sẹ̀ kù tí ẹ ń ọgbà ààyè ní wọ́n tó ń gbéyàn ló ń bí tó ń gbéyàn kéé fèrè tí wọ́n náà níbi tó ti ń wà á fún ọlọ́run ló ní máa ti yín ju ẹ̀yin gan lọ ibi àyìnṣẹ́ àkùn mi lọ́la àrùbí nígbà tó ti dá láti ó ti mọ wà ó ti mọ̀ pé ẹ̀ tán wà máa jí ní máa fún un bẹ́ẹ̀ tẹ́ tii jáde sílé ayé ọlọ́run ló ní máa ti yín ọmọ ń wù ń wá ọmọ ń ṣe lọ ayé lọ sí fàlà àtúnṣekù àrùn fúnṣakùn ẹ má mọ́ o ẹ má mọ́ o wọ́n á ní ń tọ́páyà ọlọ́run ọlọ́run nìkan ti ń dá akọ pé lágbájá zèédù

láàrin àwọn onímọ̀ ọ̀rọ̀ pọ̀ lọ rẹpẹtẹ tó kí ni definition bídà ǹjẹ́ nìkan ti ẹ̀ ń bẹ tó lè pé òun lè mórí bọ́ fòmí bídà bó ti jẹ́ pé ọkéré ní ẹjọ́ fòm mórí bọ́ àbíkájẹ ẹ̀kọ́sẹ̀ ẹ̀kọ́sẹ́ nìkan tó fòm mórí bọ́ fòm bí ẹ̀sẹ̀ sẹ́nìkan bẹ tó lè fòm mórí bọ́ ń bí bídà bídà tó bá ti fẹjú tó mú sọ lẹ́nu lọ tó ti gbajúmọ̀ ìlànà afáàmọ́ sábà sọ àbídà mi náà nǹkan èmi náà lásán do ni o pé kìtọ́ọ̀bù ṣẹ́rí ọ̀rọ̀ ṣẹ̀rí àtòdójúkọ pé kéèyàn lọ sí wàlímọ̀ nìka ọkọ wọn ní kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fóun ti níyàwó lánàá ní ti ṣẹ̀rí àsọnu sọba bàbá ọkọ wí sọba bàbá ìyàwó wí sọba màmá ọkọ wí sọba màmá ìyàwó wí ṣé gbogbo ìdáwà wá ń ṣe òsì ara ẹ̀sìn ọwá ni torí wọn fẹ́ lọ bí ọkọ á ti àkóra sí wàhálà àkùrọ àdídàmú tí ò sí ní ẹ̀sìn ọlọ́run kọ́lọ́nkọ́ sàánú wa o níta bá ṣe tó bá ṣe kò gẹ́ kọ́lọ́nkọ́ gba ẹlẹ́sìn fún wa o níta bá kojú sí àyàfó kọ́lọ́nkọ́ sàmójúkò fún wa o kó fi wáyà kọ́yà fún wa fún anábọ̀ Muhammad sallallahu alaihi kókó ọ̀rọ̀ ìfà ti sọ lórí afdalul ibadat ìtọ́lọ́lájú nù ìbàdà òun náà ní pé ní ìbámu sí àsìkò tá a fẹ́ ṣiṣẹ́ ńlá wípé èwo ìyọnu ọlọ́run lójú ìyọnu ọlọ́run ni múmi ni ọmọ wá káàkiri ó jí láàárọ̀ ìyọnu ọlọ́run lójú ntí ọkọ̀ ṣe nìyẹn ìdíyàn fi lè rí ìyọnu ọlọ́run kọ̀ ṣùgbọ́n lásìkò kọ̀ọ̀kan èwo ló ní ládájú èwo sẹ̀rí àwa ń pa rẹ̀ èwo wa ń pa rẹ̀ àwọn ní ọmọ wa tọpa onímúmi ní o dodo tó gbé iyaka na'budu wa iyaka nasta'in ló gbé síwájú Ibn Qayyim rahimahullah nígbà tó soro ọkọ̀ lori afdalil ibadati yìí ọwọ́ á sọ̀rọ̀ yìí pé àwọn awon a sọ pé máa ń yí ni kò dúró sójú kan ó ní àwọn ni alùpà abdulil mutlaq àwọn yẹn ni ọjọ́ pé ìjọsìn fọlọ́run tí ò ní gbàdéke làwọn ibi ọba fèsì ìgbà wáyé pé jihad ló délẹ̀ jihad náà wọ́n mọ̀ ṣe tó bá jẹ́ pé ìnáwó ló délẹ̀ ìnáwó náà wọ́n mọ̀ ṣe lọ wáyé pé wáàtí ló délẹ̀ wáàtí náà wọ́n mọ̀ ṣe lọ tó bá jẹ́ àsìkò tí wọ́n ka kùránì ní nínú ìṣèkáàbù wọ́n mọ̀ ka kùránì lọ àwọn ò fi ibì kan kí wọ́n wá dábì kan sí wàlẹ̀ asinamu kọ́bílà àwọn yẹn ti wọn àwọn ti fi wọ́n ti dìrọ̀ mọ́ kan wọ́n dá wọn kan lẹ̀ àwọn kan ní zúdù lọ́dáa jù ntí tí ọba ti ní zúdù nù kèésùn lọ́dáa jù àwọn kan mí nǹkan tí ò ní ìdí ká sọ̀rọ̀ zúdù mbẹ́ wọ́n ti gbé yùn sẹ́gbẹ́ kan àwọn kan ní nǹkan bá le jù òun náà ni èèyàn wọn lọ́lá lọ́lá jù èdè ọba wa le sí ládàá rẹ̀ sí kọ̀ǹkọ́ ṣé ká wá fi yàn ọ́ lẹ́yìn bẹ́ẹ̀ náà sì làwọn kan sọ pé àǹfààní tó bá lọ sọ́dọ̀ ẹlòmíì ìbádà tó bá mú àǹfààní tó lọ ọ̀dọ̀ ẹlòmíì lọ dáa jù àwọn nǹkan míì kọ́ tí èsì àǹfààní tó lọ ọ̀dọ̀ ẹlòmíì sòtí túmọ̀ pé àwọn ẹnì kẹrin yẹn tí wọn ò fi síbi kankan àwọn náà ní ọ̀rọ̀ wọn lọ́tà àwọn lọ́yọ̀ ọ̀rọ̀ wọn wọlé àwọn ní ẹni àtàbùdùn mọ́tòlá àtàbùdù mọ̀kànyádù ìsinlọ́hún tí wọ́n ti dira wọ́n ti dé wọ́n ti dé mọ́ nǹkan pé nǹkan ẹyọ kan yìí ni àbí nǹkan méjì yìí ni. Ibn Qayyim sọ pé famata káàjà ahadum adi nùrì lẹ́dí tàcálàkà bí mina lè wà fara ka o yàrá nafsa o ka anna o kọ́dúnà kọ́sà wà tara ka ibadata. ẹlòmíín ni wọn tó bá ti rí kóun ti jáde kúrò níbi ìran yìí tó ń gbọ́lá fún yọ̀ọ́ bàárù yìí kóun ti fi ìbáadà lẹ́nu tí àdínkù ti bóun ni tí ò sì rí bẹ́ẹ̀ fàáwà yá abdullah aláwájú wáhìdì ojúkọ̀nà kan níbi ń sin lọ́run ṣùgbọ́n àwọn tí a sọ yìí pé ìmọ̀ jí ni àwọn yẹn ti wọn léyìísà láhù gharadun fi ta'abbudin bi'aynihi kò sí ń tọ́ka pẹ̀lú ìbáàdà ẹ̀yọ kan tí bá ń ṣe lọ́wọ́ tí ó wà agbọ́lá fún jùmí lọ bálígárá dùrú tàtàbù mọ̀rọ̀dọ́tì láì tààlà ìnà tánà ntọ́wà lẹ́mìí tiẹ̀ ní wípé kí ló ń bóòlù wọn ó ṣe rí ìyọnu ọlọ́run èyí tí àsìkò bá wá gbé wá tíṣẹ̀rí àgbé wá náà ni ọmọ ti lọ. famadaru ta abudihi àléyá fọwọ́ láyé záàlù mútànà tìlánfì manazil al-ubudiyya irú ẹni báyẹn kò ní yẹ kò ní gbò tó yẹ pé ipò tó ga ní ọmọ wà ní gbogbo ipò tí ń bẹ fún ìrọ̀rẹ́ ẹni fọ́lọ́n torí gbogbo àsìkò kọ̀ọ̀kan iná ẹni fi ń ṣe lọ́n ìbámu sí ètò dáa jù ìtọ́lọ́lájú ajẹ́ ipé gbogbo tí aṣọ síwájú yẹn ọ ń sẹ́rí lọ sí pé ẹni tí ó ṣe dáadáa pẹ̀lú iyyaka na'budu wa iyyaka nasta'in náà lẹ́nu tó ṣe pé gbogbo ìran ìbáàdà mẹ́fẹ̀ẹ̀fà iná ló gbé wájú tí wá ń ṣe tí sì mójútó tí ò fi síbi kankan gẹ́gẹ́ bá a ti ṣàlàyé síwájú onáà ní ìbáàdà kan ìtìkọ̀ọ́díyà ìtọ́jẹ́ máa di ọkàn èèyàn gbọ́dọ̀ kéèdì lórí ẹ̀ ọ̀nbẹ́nu Quran ọ̀nbẹ́nu hadith a sì gbọ́dọ̀ mọ àwọn afọ onímọ̀ wọn sàlàyé ẹ̀ lọ rẹpẹtẹ tíra àtìdá pọ̀ lọ rẹpẹtẹ èyí tó jẹ́ kókó bẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ̀ àwọn míì lẹ́yìn ìgbà tí wọ́n sọ ìfọ́síwẹ́wẹ́ wọ́n tún ṣe sọ́márì iná ẹ̀ ní àlàáfíà tó tọ̀háwíyà wà tí àfa àwọn tọ̀háwí ṣe nú àwọn hànàfíyà mùsùlùmí ló ṣe àwọn míì tún ṣe ṣẹ́rù rẹ̀ bẹ́ẹ̀ náà ni tíra àlà ashkar ará kuwait gbogbo arkanu limanu pátápátá ìkọ̀ọ̀kan ló ṣe tààlífù tíra kọ̀ọ̀kan lórí lórí alimanu billah nígbàgbọ́ sọ́lọ́ nífọ̀sí wẹ́wẹ́ lóríṣiríṣi alimanu bil malaikati al abram ìnígbàgbọ́ sí àwọn màláíkà tí wọ́n jẹ́ nire alimanu bir rusul war risalat sí àwọn ànábì ọlọ́run àti sẹ́tọ́lọ́run fi rán wọn so ọsọrọ nǹkan àtìrà ọlọ́run náà bẹ́ẹ̀ alimanu bìlíọ́mìlì àkìrà bìlíọ́mìlì àkìr àwọn aliman bìlíọ́mìlì kìyàmàtò sọgọrọ ìní ìgbàgbọ́ sí ọjọ́ àjíǹde kékeré kékeré náà ni ó ikú àti ìjọ tẹ̀lé alimanu bìlíọ́mìlì àkìrì alikìyàmàtò kúbúrọ́ ìtọ́jà àgbéǹde ńlá ìjọba ìkìyàmà ó tún sọ ìfọ̀síwẹ́wẹ́ alikọ̀dá wà alikọ̀dá ìsọ̀rọ̀ kádàrá ó tún ṣe tí àti ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí kálukú ọ̀lọ́ gbìyànjú bọ́ ọba ṣe ń mọ̀ ọ́ sí tó ń kà á sí tó ń gbálàyé lórí ẹ̀ sí iná ẹ̀ ló fi ń fi ń sin lọ́hùn. bẹ́ẹ̀ náà sì ni ìbáadá tó kọlù bí yà àwọn nǹkan wọ̀nyẹn tó ń kà yẹn tó ń mọ̀ yẹn yọ́ mọ bí ìfẹ́ ọlọ́run ìgbára lọ́lọ́run ìníbẹ̀rù ẹnu rẹ ò ní dúró lórí kíka Kùránì ìṣèrántí ọlọ́run ìṣàdékèrè ìṣàdúà ìmọ̀ àpèyàn sójú ọ̀nà dáadáa mélòó ló ṣe lójúmọ́ pọ̀ àfẹ́sì ara rẹ òun ṣe jáàkà náàbùdù òun ṣe lọ nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin ìbàdá tó bàdà níyà ìfi ara sin ọlọ́run ìrun bẹ́ẹ̀nbẹ́ àwẹ̀ bẹ́ẹ̀nbẹ́ ájì bẹ́ẹ̀nbẹ́ ẹlòmíì tí rọmọdán bá ti parí báyìí tí rọmọdán mi èdè ká gba àwẹ̀ kankan eléyìí bu mùsùlùmí kù nìkan kọ́ láwẹ̀ ń bẹ́ẹ̀ àwẹ̀ oríṣiríṣi ó tún bẹ́ẹ̀ ní Islam táàmù àfisìn lọ́hùn bẹ́ẹ̀ náà sì ni ìbádátù màlíyà níbi owó àní kí wọ́n kúkúrú á sì máa ṣe wàhálà láti rí halal ká sì máa na sójú ọ̀nà halal ara ìsìn wa ni kìí pé kọ́ wá takú mọ́sálásí kọ́ ọlọ́run ka kùránì abọ́n sàdìkìrì kọ́ wá mọ̀ bí ọ̀nà oúnjẹ halali kọ́ pé àràmù náà ló tún á fọkàn mọ́ jẹ káyìn torí bí ọlọ́run ti dálé ayé lórí pé á sà jẹun ní sà kí nǹkan bẹ́ẹ̀ nù náà ni. Ajẹ, jẹ á mu bá ti wá rí lọ́nà halali kí ló tó kù àràmù ló tún jẹ sọ wá gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn bó o ṣe ń fi ara sin ọlọ́run mọ́sálásí oṣù mójútọ́nà ìjẹ̀mú ti halal má fì kọ́ wá jẹ́ pé ọ̀nà ìjẹ̀mú aláàjìkan lọ́wọ́ àmójútó ó tún wá gbàgbé gbogbo àwọn ìbàdàn àti ká ti sọ yìí èyí á lo ìpín èrè jẹ tiẹ̀ nílé ayé má gbàgbé ẹ̀ kì í ṣe pé kọ́ wá tún wá fì kó tún wá jẹ́ pé ilé ayé kò wá fi gàlìkì o sì ní pé ìbádà ìfarasẹ nìkan ló ń ṣe àbítẹ́lẹ́nu nìkan ló ń ṣe o tún wá ní wà ní ẹ̀jẹ̀ mú tó halal. èyí tó parí ẹ̀ náà ni ìbádà tuntun àmúlíjà kọjá pé ìbáṣepọ̀ rẹ pẹ̀lú àwọn èèyàn ọ̀ sọ òfin ọlọ́run lórí ẹ̀ ńgbọ́ ọba ti ń sọ òfin ọlọ́run lórí ẹ̀ ajẹ́pẹ́ wọn ni alu iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́dàkùn mọ́sá àjà jẹ́ ẹni tí ó fi iyyaka na'budu wa iyyaka nasta'in orílẹ̀ nílé ayé wa kó sì jẹ́ ara àǹfààní rẹ̀ lálẹ́ kìyàmà àti nílé ayé náà wọlá ti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ lẹ́yìn eléyìí láàbọ̀ sí agbọ́nrin ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n ní ṣe twenty nine twenty eight tọ́lọ̀ ọba àlejò ọlá tó sùn pẹ̀lú ìbáàdà tàwí yìí àwọn afáà sọ̀rọ̀ oríṣiríṣi lórí ẹ̀ ṣùgbọ́n tí ò rújú rárá òun náà ní pé ìdí abájọ tọ́lọ́run ti gbé ìbáàdà ìwà ọlọ́run ti sojú abẹ́ ń kó nítorí ẹ̀ ọlọ́run ti sojú abẹ́ ń kó lórí ẹ̀ nínú Qur'an bẹ́ẹ̀ náà nínú sallallahu torí ìbáadà yìí ló ń fi dá àwọn ẹ̀dá ẹni ńlá ní ṣe nǹkan ńlá ẹni ńlá ní ṣe nǹkan ńlá ẹni tó ní nǹkan tó lágbára ní ó ṣe tó wù ú ìwọ́tọ̀ ọjọ́ mẹ́ẹ̀dé nìyẹn bó ṣe lẹ tó olóríṣiríṣi asọ́nlé èyí tó wù ọ́ lọ́wọ́ jáde lásìkò tó wù ọ́ èyí ọba wú ọ ni wọ́n fún sẹ́gbẹ́ kan tó dàbí ẹ bá ti lọ ó ní wọ́n lọ lọ mí ọ̀tọ̀ ní tí mo fẹ́ wọ̀ o sì ń pàṣẹ lórí tó ní bá ọba ní nǹkan ọ̀sìn tó bá wù ọ ọkọ̀ ajẹ tó bá wù ọ ọ̀tà tó bá wù ọ òfìlẹ̀ kó fún ọ bímọ sí nítorí ṣe níwọ̀tọ̀ ọjẹ́ dání yẹn lórí àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run bá àlekè ọlá ọ̀dà wa ń torí káwá ti ìbáàdà fún wọn ọlọ́run lójúkọ̀nà tá a ti sọ yẹn tẹ́rí pé fúnra ara ìlú fún wa nínú sọ́wọ́tò fàáṣì àti káàtì máa kà lójoojúmọ́ káàtì máa kà ń gbogbo rákà kọ̀ọ̀kan ìpè iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo ìrẹ́ láàmú sin ìwọ ọlọ́run nìkan ṣoṣo láàmú jọ́sìn fún náà láàmú wàhàn lọ́wọ́ ẹ̀. torí ìbáàdà yìí ńlọ́lọ́run fi dá gbogbo ẹ̀dá kí wọ́n tẹ̀ bá fún ọlọ́run kí wọ́n tẹ̀ bá fún tọ́lọ́run torí ìbádà yìí lọ́lọ́run fi ra àwọn ànábì ọlọ́run sí wa ẹ lọ kọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n lè ti gbàgbéra fàìmáyà àti ìyánnà tó ń lè ní ìhùdà abẹ́ẹ̀kọ́ ni ọ̀nà àmọ́ wà báwọ̀ ádámọ̀ àlẹ́sẹ̀ láti ọ̀sán àtàwọn àrọ́dọ́mọ́ rẹ ẹ máa lọlé ayé torí ẹ̀ lọ́lọ́run bá fi múra àwọn òjíṣẹ́ ọlọ́run torí ẹ̀ ní ọlọ́run bá àlejò ọlá ló fi sọ tírà kalẹ̀ kó lè jẹ́ ìtọ́sínà lórí ìbáàdà ọlọ́run torí ìbáadà ìlọ́lọ́run ti já àlìjẹ́nà ẹ bá pegedé nínú ìbáadà kọ́mọ lọ́bẹ̀ ẹ gbọ́ bá ti pajúdé lẹ́yìn ikú torí ẹ̀ lọ́lọ́run ti dá iná ẹ bá ti kùnà tí ọ̀tẹ́ bá lórí ìbáadà yìí kọ́mọ náà. kéde pé èèyàn fi nǹkan ṣeré lọ́wọ́ ajá sí ilẹ̀ àbí lọ́wọ́ ajá sí sánmà tẹ̀ǹkọ́ méjì ń gbà náà ọmọ ètò ńgbà mí ńgbà bá kó pépà jọ ó lè máa gbé ọmọ ti bọ́nú ara wọn ó wá sí ìṣe ọkọ̀ ojú omi ó lè mú amọ̀ kọ́ máa ṣe rúdúrúdúrúdúrú kọjá síbi bọ́ọ̀lù fún wọn àbí kọjá síbi fọ́ọ̀sì ọlọ́wọ́ bá sọ pé irú òun tayọ gbogbo nǹkan báwọn kó tó ṣe gbogbo nǹkan ó ti ní target ó ti ní focus ó ti ní pursuit ó ti ní ti ọlọ́run bá àlejò ọlá ti ń fẹ́ pẹ̀lú ẹ̀ ọlọ́run bá ń sọ fún wa nínú suratu Zariyat aya fifty six títí dé fifty nine ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin. وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين 59 to 58 ọlọ́run ọba àlekẹ́ọ́lá afọ 56 to 58 ọlọ́run ọba àlekẹ́ọ́lá sọ pé wà máa ń kàlà tó lè dín náà wà lè ìnsà ìnsà dídé dáadáa àwọn àlìjànú àtàwọn èèyàn fún kínní kan ilà àlìyá àbùdù wọn wá máa ṣe ìbáàdà fún mi ọlọ́run mo dá wọn fún un. màá ò rí domínú fún mẹ́rin dídípé kì í ṣe fún mọ̀ wá ìjẹ́ ìmú kan ó ní wọ́n wá máa pèsè ẹ̀ fún mi wọ́n máa ò rí ìdù àyùn tẹ́lẹ̀ mú kì í ṣe fún mi ni wọ́n wá máa fún mi lóúnjẹ. inna Allah wa razzaqu dhul quwwatil matin ọlọ́run bá gangan ní olùpèsè ìjẹ́ ìmú fẹ́ dà dólókù wá ti ọba tó ní agbára ní àlìmọ̀tì ọba tó lé tí túmọ̀ sí pé ọlọ́run bá ti fojú abẹ́ ń kó ń pa pé kí ni ìdí ẹ̀ tó fi fi ìbáàdà lélẹ̀ nítorí pé torí ẹ̀ ní ọlọ́run bá àlèkè ọlá ló fi dá gbogbo ẹ̀dá tó kálukú ọ̀sẹ̀ bá fún ọlọ́run bá àlèkè ọlá pẹ̀lú ìbáàdà. ọlọ́run tó ń sọ fún wa inú Suratul Mu'minun wọ́n tó sọ́ràtò mọ̀mìnì náà abẹ́ẹ̀kọ́ torí ìtìbáàtù ni tó ṣe wá nù Qur'an ní yọ síbẹ̀ mọ̀mìnì alẹ́ fìkáyà ni wọ́n ń pè lọ́dọ̀ àwọn náà sọ́ràtò àlà Imran ní lóògì òní sọ pé sọ́ràtò àlì Imran bọ́ọ̀bá wí bẹ́ẹ̀ náà àlìgbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ìtọ́ dáńtọ́jú sọ́ràtò àlà Imran sọ́ràtò Mu'minun ìyẹn pé ibi tọ́lọ́ ti dá tó ti dá kọ alimọ́mìnú tó kọjá fúláhà alimọ́mìnú súrátùlù bákọ̀rá ta onígbé bákọ̀rá tì ọmọ náà wù kọ́ nìyẹn. ọlọ́run sọ fún anu súrátùlù mọ̀mìnú àyà one hundred fifteen àti one hundred and sixteen ọlọ́ni afahasibutum annama salakinakum abata wa annakum ilayna la turja'un. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ọlọ́run ní afahasibitum kẹwàá nílẹ̀ mímí annama khalaqnakum àdáka àpáwọ̀ ọlọ́run adáyín lásán ní tiere abat ọmọ èké ni wọ́n ti abat wa annakum ilayna la turja'un. abẹ́ ń lérò yìí pé ọmọ ò ní sẹ́rí yín padà wàá báwọ̀ ọlọ́run ní fata'ala gíga ní fi ọlọ́run ọlọ́run ọba gàtayọ gbogbo ń tẹ̀ wí yẹn alimaliku ọba tó epo ńlọ ní ọlá òdodo alihaku ọba òdodo la ilaha illa huwa kọsẹ́ni kẹtọ́lẹ́tọ́ sí ìjọsìn àfi ọlọ́run nìkan Rabbul arshil karim ọlọ́run bá tó ní àga ọlá tó lápọ̀lé. kì í túmọ̀ sí pé tẹ́ ẹ rò pé kì í ṣe nǹkan kan látorí ẹ̀dá yín níta torí ẹ̀dá yín náà ní ìbádà ọlọ́run tó ń sọ fún anú Suratul Qiyamah àyà àtàtì sí sí pé àyà sábòlè ìǹsàánù àyè tọ́lákà sùdà sọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọmọ lérò pé àákàn gbòǹgbò ilẹ̀ lásán kò sẹ́jọ́ kò sí kan àní dílé rẹ̀ kò spóòlù tètè ìbádà tí yákànnà àbúrò ọlọ́run tó ń sọ fún wa nínú suratul jáfíà àyà twenty one àti twenty two ọlọ́run bá sọ pé amuhasiba alladhina ijtarahu sayyi'ati an naj'alahum kalladhina amanu wa 'amilus salihat sawa'an sawa'an mahyahum wa mamatuhum sa'a ma yahkumun wa khalaqa Allahu as-samawati wal arda bil haqqi walitujza kullu nafsin bima kasabat wa hum la yuzlamun ọlọ́ni amúhasíbà lẹ́bí iná ṣẹ́ráwù fẹ́yì àti ànàjẹ́ aláhùn kálẹ̀bí iná àmọ́nù wà nílò sọ́ọ̀lì àti. àwọn tí wọ́n ti ṣe àìdá àwọn tí wọ́n ti àìdá tí wọ́n ti ṣe ẹbú tí wọ́n wà á máa lérò pé á kí wọ́n ó ṣe déédéé pẹ̀lú àwọn múmi níní àtàwọn tí wọ́n ti ṣe rí wọn ò lè jẹ́ bákan náà. ọlọ́run ní ìlérí bákan náà ẹn tó jẹ́ áàlù iyyaka na'budu wa iyyaka nasta'in àtẹ̀ǹtì èsì áàlù rẹ tí wọ́n wá jẹ́ bákan náà ọlọ́run ní kò lè jẹ́ báyìí sawa'an ah, allah akbar ọlọ́run kú fẹ́ ayé yìí lérí bákan náà ń bẹ́ẹ̀ bá tó kú yín lẹ́yìn ikú kò lérí

kọ́ wá lọ gbo kọ́ wá wo àwọn aspect sẹ̀mí kọ́ kọ́ síbẹ̀ kọ́ wá lọ interview mẹ́wàá nù mùsùlùmí tọ́gbẹ́sì yé dáadáa mẹ́wàá nù mùsùlùmí ọlọ́bẹ̀ yọ mẹ́wàá nù ẹni tí èsè mùsùlùmí kọ́ wá wo bó o ní ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ṣe rí kódà bí ẹ bá rẹ́ǹtì yàrá àdójúkojú ẹ̀ńtọ́jẹ́ àjòjì tó bá wọlé gan-an nígbà tí ọba fi lo bí ọjọ́ kan ọjọ́ méjì mẹ́ yọ mọ̀ pé ah ó dàbí pé eléyìí àwọn ẹ̀sìn eléyìí ó dàbí pé yàtọ̀ sí àwọn eléyìí ẹ̀wù ti tóbi ọlọ́run obìnrin tí wàá ní ọ̀pára mọ́ tí wọ́n báyìí ó lè wọ níkà inú nínú ọlọ́gbọ̀n wọ níkà ẹ̀ka ẹ̀rọ ìlú ìmọ̀ wọ alẹ́ lè wáyé <laughs> fìtínà lóríṣiríṣi àwa la dípẹ́ǹtì tá a bá lu ẹ̀sìn wa àwọn tí wọ́n nǹkan láre bẹ́ẹ̀ bá jọ ń lo bẹ́ẹ̀ bá jọ ń lo mi ẹ̀yin mùsùlùmí lẹ́ẹ̀ lo mi pọ̀ bẹ́ẹ̀ bá jọ ń pọn mi tí wọ́n ń wá láti inú táǹkì ẹ̀yin lẹ́ẹ̀ tètè máa lo mi tán ẹ̀yin ni àwọn tí wọ́n ìwọ̀n bá jí ẹ̀yin nígbà tí èdè ogbó yẹn bá ti wọ tọ́lẹ́tì wọn ìpín ọ̀tọ̀ ni wọ́n tà wá àwọn alọ́jẹ́ pé bá wá ti wọ tọ́lẹ́tì á tà wá àtún ti sẹnu pé wọn lọ mọ gbé ìtọ̀ lọ síbi ibi ẹ̀yọ́ lọ kò sí ń tọ́ka wọn. àwa ni àpá súnmọ́bìn aláàwẹ̀ kò sí ń tọ́ka wọn bí yún à kò sí ń gbọ́ fún ọmọ ìyàwó ẹ̀pọ̀ láàárọ̀ ni àwa ló ń wẹ̀ méjì àtúwẹ̀ kan lọ́tọ̀ àtúbọ̀tà ó lọ́tọ̀. ìgbésí ayé yẹn kò jọra wọn ọlọ́run ní àwa ò ní jẹ́ àwọn tí wọ́n ń ṣe jẹ́ lẹ́sẹ̀ á ní jẹun ó ṣe déédé pẹ̀lú ẹni tó jẹ́ mọ́mí ní òdodo sì ń zẹ́rẹ̀ yálà ń gbèsè ayé wọn ni wọn ò ní jọ rí bákan náà ìfọkànbalẹ̀ ọ̀dọ̀ mọ́mí ní lọ́lọ́run jogún ẹ̀sìn ó lè má lówó lọ ó lè má ní gbajúmọ̀ ó lè má ro oúnjẹ jẹ ìwọ́kàn rẹ̀ balẹ̀ ọlọ́run balẹ̀ fi ọlá ó ṣe dáadáa fún òṣòkò ní bíbí gbóhùn orí tó wọ́n jẹ láàárọ̀ yìí títí ọ̀sán títí alẹ́ nǹkan wọlé wọ́n jẹun ó mọ̀ bí mùsùlùmí bá dé bá mọ́mì ní wọn bá ní òsè ó dẹ̀ lómi mùsùlùmí ó dé bá wọn ní oṣù mọ́ ti wá àti fún yín nínú mọ́mì ní tí oṣù mọ́ ti wá àti fún yín pé à ọ̀rọ̀ wa ṣùgbọ́n ó fi gbára yílẹ̀ ibi tí rẹ̀ léṣe dànù àbí mùsùlùmí ọlọ́bẹ̀ yọ tí ọ̀gbẹ́ sì yè yóò ti ṣe rẹ̀ léṣe dànù yóò ti rọlé ayé pé wọ́n tẹ̀sí wọn fún lábẹ́rẹ́ ni wọ́n máa kú kókò ọmọdé méjì. ọlọ́run láàánú jẹ́ orí bákan náà sáà máa yà kúmùún ntáwọn káfí ń ṣe nídàájọ́ ọmọ burú pọ̀ wàhálàkà Allahu samawati wal ardi bil haqqi ọlọ́ndásán máa tilẹ̀ pẹ̀lú òdodo lìtújíṣà kullu nafsin bima kasabat wa hum la yuzlamun kọlọ́wọ́ bá wọlé bá san gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́sàn-án tẹ́tọ́ bá ṣe tọ́lọ́wọ́ bá òsì ní rẹ̀ ẹni kankan jẹ́ ọlọ́run tó ń sọ fún wa nu sóràtù sọ́ọ̀t àyà twenty seven àti twenty eight ọlọ́run ni wà máa ń kálákínà sàmà àwàlà àrùbọ̀ wà máa bẹ̀ ináwó máa bọ̀ pílà dáàlíkà zọ́nù lẹ́bí iná káfàrú fàwọ́ ìlú lílẹ̀bí iná káfàrú mìíràn náà. أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار ọlọ́run ni wà máa tàlákínà sàmà àwọlẹ̀ àrùdọ̀ àwọn ọlọ́run àdásánmà àti ilẹ̀ wà máa bẹ́yìn náà hùmà àti ti ń bẹ láàrin àwọn méjèèjì bọ́ọ̀sì la àdálásán ó ní purpose onítàjẹ́ ìbádàlà ni wọ́n máa ṣe dáadíkà zọ́nù lẹ́bí náà káfáàbù èrò àwọn tí wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ nù o wọ́n rò pé ilé ayé nìkan ni ní kálukú wọn fi ń ṣèṣekúṣe pé kò sí nǹkan kan wọ́n ti ilé ayé la nàmúdù wà náà yá àwọn máa tẹ̀mí lórí ilé ayé yìí àwọn oṣù kùkú ọ̀tá wà má yọ olùkọ́ náà ilà dáhà kò sí ní tí wọ́n pa àwọn jùbà lọ táwọn bá ti gbó èyí ó sì kú ọlọ́ọ̀nífà wáyé ló ń lé lẹ́dí iná káfàrú òmìnira náà igbe ọlọ́run kọ́mọ ọbẹ̀ fún àwọn káfìrì nínú náà tí wọ́n wọ̀ lálìkìyàmà amúnájà alùlẹ̀dẹ̀ iná àmọ́nu wà á mẹ́lò sọ́ọ̀lì àdìkálì mùsùlùmí iná fẹ̀lá ọlọ́ni láíláí àlejò káwọn múmi ní òdodo tí wọ́n ń ṣe dáadáa àwọn alù iyyaka na'budu wa iyyaka nasta'in àní jẹ́ kí wọ́n dà ẹ̀gẹ́ bí kálí mùsùlùmí iná fẹ̀lá rúdi àwọn tí wọ́n ṣe bàjẹ́ lórí ilẹ̀ ìrìn èèyàn méjì náà ni o tí ń ti bàjẹ́ lórí ilẹ̀ ẹni tí ń ṣe ṣíríkù ẹni tí ń dẹ́sẹ̀ èyí ò wo sẹ́nu méjèèjì ìfṣádùn fìlà áp ìṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ni ó di sọ̀gẹ́náìtì bọ́lá ọba àlekè ọlá bó ti gbé orí ilẹ̀ kà àwọn èèyàn kan ó tún máa tọ́sí rẹ̀ torí ẹ̀ ló ń jẹ́ pé ewu ń bẹ ní orí ìlú sáàbá ní ìjọba rí tíjọba wọ̀ bá change kí wọ́n serious wọ́n ní target wọ́n ní focus ewu ń bẹ lórí ìlú yìí torí pé àwọn àgbàlagbà tá a bá omi tí ń sọ àwa yìí náà tá a ti bèbí kan oníbàá náà ṣe gírílù sí nígbà tá a wà ń kékeré a tún ti dàgbà ní ìsìn ìlú tó burú sí kí wàá di àwọn ọmọ wa wà á máa pàǹtàn gbọ́ bá dàgbò tí wọ́n táwọn ò sí bẹ́ẹ̀ bọ̀ àbẹ́ ẹ̀rí gbẹ́bí jìnnà nìyẹn bàbá ńlá fìtínà ìtẹ́nu àwọn àgbàlagbà sọ wípé kótó di wípé wọ́n gbé ìjọba fún alágbádá àwọn èèbò tẹ́ ẹ bá gbọ́ pé wọ́n mọ̀ jàǹbì kan nìbàdàn o ẹ̀mí mọ̀ lọ́nbẹ̀ o wàláhì wọ́n ní láàrin bí ọdún márùn-ún sí mẹ́wàá ilé mọ́ gbọ́ mi mọ̀ nígbà táwọn wà kéèké <laughs> wọ́n ní ẹ̀mí mọ́ gbọ́ mi mọ̀ nígbà táwọn wà kéèké <laughs> ṣé nǹkan ti yí padà ẹ́ ṣé nǹkan ti yí padà ah. ojú ọ̀nà oko tọ́yẹ pé wọ́n ó gbé ọjà sójú ọ̀nà wọ́n sì fún iye owó tí wọ́n fẹ́ ra tí wọ́n fẹ́ ra tí wọ́n fẹ́ tà wọ́n sì fi lé lórí tẹ́ǹtọ́ fẹ́ tó ní fẹ́gà tìrà náà yóò sì gbé yóò sì fi ru owó yóò sì fi bẹ̀ oníkan tó wá gbé nǹkan rẹ̀ yóò tó wá mówó rẹ̀ àmọ́ sànú ìwé mi ṣùgbọ́n àwọn tó fi hàn láwọn fojú rí tó sọ nínú àwọn jẹ́ fún bíi àpébíjẹ́ ń ṣẹlẹ̀ láti tó tàwọn nù kékeré ń jólè kí ni ń jẹ́rọ́ àwọn èèyàn sábà parọ́ ọmọlúwàbí kí ni ń jẹ́ kí ọwọ́ àmọ́ tó ń tó sí obìnrin kó tó fi fọwọ́ àtẹ́lé áá mo ló ti rí nígbà wọn wà ń kéke <laughs> kejì àjàwó kejì kò sí ẹni rí àgbà kí wọn tó gbé níjì lọ kí wọn wá sùn wálé tó fojú rí yàwó nílùú <laughs> ọkọ ìyàwó ò ní lè súnmọ́ ìyàwó níjọ́ tó bá kọ́ dé bóun ló ti fẹ́ ṣe kò ṣe rí ìyàwó náà ò ṣe rí wọ́n kọ́ wọ́n mọ tó ń di oríṣiríṣi fún ìyàwó ní pé ọkọ̀ ọmọ fara mọ ilé náà ọ̀sẹ̀ fún ọ̀sẹ̀ méjì ó sì ń jẹun láì dé kọ́kọ́ súnmọ́ <laughs> rírí ọkọ̀ gan ayọ́ sáré rí kiri ọkọ̀ tó sáré jáde kó máa da ipa tẹ́ńsẹ̀ sí lára <laughs> àsìkò sìn kí là ń ṣe àwọn ọmọ tó ti so ìgbé ara wọn tẹ́lẹ̀ èmi wà sí láǹṣẹ́ ní ìsìnkú ẹ̀sájà àpẹ ẹ̀sájà àti ìgbẹ́ ẹ̀sájà àti àti ìgbẹ́ tó lóyún àwọn ọmọ jẹ́ ti so ìgbẹ́ ara wọn sùkú ọlọ́ọ̀lá wa àwọn ọmọ second school tẹ bá ní iṣẹ́ ń kọ́ à ìmọ̀ ìmọ̀ gbáà ni èèyàn gbọ́ pé láàrin mùsùlùmí gbọ́ ní tẹ̀lẹ̀ rẹ̀ àjàjà ọmọ public school yẹn tí wọ́n bá ti rọ́wọ́ private school áà wọ́n mọ̀ neutralize ẹ̀ sọ́ọ́ ni wọ́n neutralize ẹ̀ sọ́ọ́ ni kọ́lọ̀ nǹkan sàánú o ọba ayé ìlú wa padà o sí dáadáa ọ̀la ti tóbi ọlọ́run ọlá àánú rẹ̀ ọlọ́run ọba àlekè ọlá ọsọ yìí pé èròkèrò yẹn ní bẹ fún àwọn káfìrí ègbé ọlọ́run kọ́ máa bẹ fún wọn nù náà ṣe ń lérò ìpé àájẹ́ kí mọ́mí ní òdodo tí ń ṣe dáadáa kọ́dà gẹ́gẹ́ bí mufsidu fìlà àríbì ẹ̀ ń tí ìbàjẹ́ lórí ilẹ̀ ni ọjọ́ra wọn gbọ́n bá ti jà bàjẹ́ tán gbọ́ bá jẹ àtúbọ̀tán ẹ máa ṣàánú wọn kẹ́ máa fún ọ ní five naira ten naira twenty naira tẹ́ bá jókòó tì kẹ́ lọ gbọ́ bó ṣe ń lo ìgbà ìwé rẹ̀ ńlòkulò lọ́nà tí ọ̀ da tí ọ̀ bá jẹ́rẹ́ amú ọlọ́tí ó ń sì náà ó lè jìbìtì ọ̀pọ̀jù nígbà tí wọ̀tọ̀ bá wá dé yọ wá dàbí nǹkan ẹ̀ǹtí ọmọ ìfìrì yọ àwọn kókó ẹ̀ta ẹ̀tọ́ ọmọ ìfìrì náà ẹ̀ta yóò ṣe lùgbèdì ayé tiẹ̀ nù. amúnájà alólùmùtẹ́kìnnà kàlẹ́fó já tí wọ́n máa rò yí pé àwọn ajé káwọn ti ń bẹ̀rù ọlọ́run tí wọ́n dàbí ipò kí èèyàn ọlọ́run tún sọ fún wa nínú sọ́rọ́tù nahal aya ninety seven ọlọ́run ní mọ́ni amílà salihan min zakarin aw unsa wa huwa mu'minun fala nuhyiyannahu hayatan tayyiba wala najziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun ọlọ́lẹ́ ń bá ń ṣe dáadáa lọ́kùnrin lóbìnrin tó jẹ́ mọ́mí ní òdodo àwọn alùjáka náà lù ọjáka nìfẹ́ yìí fala nuhyiyannahu hayatan tayyiba ọlọ́run láàjọ kọ́ sẹ̀mí dáadáa sẹ̀mí dáadáa láàjọ ó ṣe sẹ̀mí dáadáa ìsẹ̀mí ìfọ̀kànbalẹ̀ ìsẹ̀mí ìgbádùn ìfọ̀kànbalẹ̀ tó ju tọba àlú lọ tó ju ti mr president lọ tó ju ti mr governor lọ. wàlá nàìjírí ànàhùn májọ́rọ̀hùn á ti wàá san wọ́n lẹ́sàn-án sẹ́ wọn bí a sáré máa kánú yàmálú pẹ̀lú tó dáa ju sẹ́ńsẹ́ńsẹ́ lọ. ẹ̀ ń bá wa ń takò ìyá kan náà abúlù tí òfin rìn lẹ̀ fọlọ́hún kí lọ́lọ́hún ó ṣe fún un. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى من سورة طه آية 124 ẹn bá ti sẹ́rí kú omi ìrántí tọ́lọ́ kò sí lọ́wọ́ ọ̀yà tí tọ́lọ́ fa iná làwọn ọmọ ìṣàtà ń dọ̀nka ìgbésí ayé tó le láàyè ó ṣe lórí ẹ̀pẹ̀ ní ayé òní rọrùn fún ó lè lówó lọ́wọ́ ìtí òtó nǹkan ó sì máa lé kí ó sì máa dà láàmú wọn gba afa àbó ṣe rí nìyẹn kí ló ń gbà ẹsìn ibi tí wọn ti ń fẹsẹ̀ lé ikú lọ́pọ̀ ọ̀fẹ́ pa òun ti yóò ti sáré dáhùn ìgbà pé yẹn rán sóòlù. ọkọ ò ní dá ìyàwó ò ní sùn ọ́n ọmọ ọ̀pá wọn sì àwọn ọmọ mọ́mìnì òdodo tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ní ẹ rántí àgbàlagbà lásìkò lásìkò dáhùn àyè abẹ́rẹ́ òbí mi ti òtí ọ̀rá rè sílé òlé ke sí ìgbẹ́mi ní kòtí ẹ̀rọ àwọn ọmọ mọ́ nígbà tí òsì ìbá dé tí òun ṣe alùjì àkànà àbúrò ìyá àkànà sẹ́yìn ẹ̀ ń bá mọ̀ yìí pé aka àkànà àbúrò ìyá àkànà sẹ́yìn lòun yọ ọmọ pé lára àjọsùn òun náà ni kó òtún tọ́jú òbí òun kódà bó lówó lọ ọwọ́ pé ọmọ mi máa ń jẹ ìjọba ní òkun ìjọba òkun kọ̀sọ́mọ tí ò lè ránṣẹ́ kọ̀sẹ́ tí ò lè ránṣẹ́ ṣùgbọ́n ojú mẹ́wọ́ òjòjú ẹni nítí wọ́n lè faradà lára àyá rẹ̀ àti bàbá rẹ̀ ará àtàlẹ̀ mọ́ faradà kódà kọ́ ọmọ sanwó oṣù fún kọ́ ni wọ́n bá ń tọ́jú bàbá mi wọ́n bá ń tọ́jú ìyá mi ó tún máa dé bẹ́ẹ̀ ojú mẹ́wọ́ òjòjú ẹni láíláí ṣùgbọ́n àwọn òwe wọn sàǹfààní yẹn àwọn ẹni tí ẹjẹ́ pé wọ́n mójútó ìbáadà ọlọ́run àwùjọ wa ti di àwùjọ tó yẹ pé ọmọ ń sá fún bàbá bàbá ń sá fọ́mọ tẹ́bá tẹ irú gbèsè ayé táwọn tí mo tẹ lẹ́sìn Islam rárá ń tẹ ìyẹn mo ta irú pálapàla wo lélẹ̀. ọlọ́ọ̀ni tó bá jẹ́ òmìnira kìámà wọ̀n náà sòrò owó yọ ọmọlẹ̀ kìámà tẹ àmà gbàtà bá gbèdì láì kìámà ojú ọkàn wà bẹ́ẹ̀ ni kò ní rí dandan. qala rabbi lima hasharitani a'ma wa qad kuntu basira kọ́lá kadálíkà àtàtìkà ààyè àtúnà fánàtì ìta fàgàdà àlìkàlì ọmọ yóò ní rí ọlọ́run kí lóde tó fi gbé mi dìde láfọ́jú ń fọ́jú báyìí tẹ́lẹ̀ nílé ayé ọlọ́run ní ojúmọ́jà kọ́tà ló ń lò nílé ayé ojú tinú kò sílẹ̀. à ń bọ̀ wá bẹ̀ Allah òun náà ni fẹ́ tẹ̀lé mọ̀nàzìlù áàlì ìyáka náàbọ̀ ìyáka nìkẹyì Ipo oríṣiríṣi táwọn tí wọ́n ní ìyáka náàbọ̀ tí wọ́n bá ṣe dáadáa ipò tí wọ́n ti máa yí tí ti máa yí nínú ẹ̀ náà ni bàṣírà wà nínú ẹ̀ náà ni ojú inú kèso ojú gọ́tàlá ojú mọ́jà gọ́tàlá tán lọ́pọ̀lọpọ̀ yẹn ní ojú inú òye gidi táàbì nílé ayé ṣe táàbì kí á mọ òbí dáa mọ́ mìíní lọ́lọ́run ṣe ọlọ́ọ̀bá sọ pé kàdáàlìkà àtàtìkà àyà à báwọn àrò àwọ ọlọ́run bó ṣe wá bá ọ náà nìyẹn nígbà wà nílé ayé fánẹ́sì ìta ha oṣù gbàgbé ẹ̀ sákàdà àlìkàlìyà tó ń sá àwa náà ọjọ́ òní a san ọ́ lẹ́sàn gbàgbé tó gbàgbé àyà ọlọ́run wà nílé ayé ìgbà ń ka fásitì àbọ̀ ń ka ìyá kan náà bú ìyá kan náà fẹ́ yìí wọ́n ẹ̀ẹ́n àìsòkò tòní ojú fífọ́ lọ́mọ lò torójú rẹ fọ́ láyé ojú mọ́jà gọ́fà làfọ́ ló gbé e. pẹ̀lú ìyẹn la fi parí agbẹ́rin ìkọkàndínlọ́gbọ̀n tá a ti sọ̀rọ̀ lórí iyyaka na'budu wa iyyaka nasta'in àwọn àbọ̀ sí agbẹ́rin ọgbọ̀n gèrègé báyìí òun náà ní ta pè ní manazil min lawazil al-ibada. يتطلب بينها العبد لتحقيق العبودية الحق لله تعالى في هذه الدنيا àwọn ipò tọ́jọ́ pé túláàsì ni látara ìbáàdà náà ni tí ẹrú ọlọ́run tó bá fi ìbòdíyà ìjọsìn fọlọ́run tó bá fi rinlẹ̀ ní ti òdodo tí èsì tẹnu lásán tí èsì ti ṣe árí mi tí èsì ti ṣe ágbọ́ mi tó bá fi ìbáàdà òdodo tó fi rinlẹ̀ àwọn ipò tí ọmọ yí nù rẹ̀ nílé ayé yìí mo sọ wípé àfa àwọn agbìnìkọ yìí ó ṣe tíra kan táǹkì ní Madariju Salikin tíra yẹn rè ìdí alákọ̀ọ́kọ́ rè mẹ́ta ni Madariju Salikin bayna manazili iyyaka na'budu wa iyyaka nasta'in.

àmọ́ àti bó bá ti wà dáwà ti ní bá kọ́ra yọ mọ̀ ya kí mọ́ kí mọ́ sọ̀rọ̀ àmọ́ rìbáàsì fàtíà. Ibn Qayyim sọ pé àwọn àfáà mi kà wọ́n kà lórí ẹgbẹ̀rún kan ipò tí mú mi yọ mọ yí lọ ẹ nítorí kó lo ìyá kan àbúrò ìyá kan ẹsẹ yìí wọn ní àwọn míì wọn sọ maraìtì ẹ wọn ka ọgọ́rùn kan tí ẹ ti bọnú ara wọn tí ẹ sọ maraìtì ẹ tó jọrùn kan ó lóun náà gbìyànjú òun ọ̀sán tágbára òun bá ká mbẹ́ alákọ̀ọ́kọ́ nínú kò tí ọmọ afẹ́ fún múmi ní òdodo tọ́ba ṣe pé tòótọ́ lójú ọmọ ìjà kàná àgbo ìjà kàná sẹ́yìn àkọ́kọ́ kò tí ọmọ abẹ fún ọ náà ní sáǹpé ní àlìyàkọ̀dọ̀ àlìyàkọ̀dọ̀ títají ìyẹn ní fi yẹ tó lè kọ́ níbi kọ́kàn ọ̀tají ọkàn rẹ̀ ní ọ̀kọ̀kọ́ tají kí lọ́kàn rẹ̀ ọ́tají sí yóò ní fílẹ̀ wípé nínú ojúṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ ọ̀ràn èèyàn lé lórí ní ìbádẹ́kùnlá ìjọ tó bá tó gbọ́mọ̀ nù ìgbà náà lọ́sẹ̀sẹ̀ gbé ẹsẹ̀ rẹ̀ sí ojú ọ̀nà ìjà kàná àbúdù wá ìjà kàná sẹ́yìn ní bá béèrè pé ta ló dá ọ ọlọ́wọ́ bá ní ta ní ń ṣe jẹ ìmú fún ọ ọlọ́wọ́ bá ní ta ní darí àlámọ̀rí rẹ ọmọ ọba ni ta ló dá gbogbo nǹkan mèremère tó ń jẹ́ àǹfààní fún ẹ̀dá ọba ni tó bá náà ni ajẹ́kù náà ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wá pé ìjà kana àbùdù wá ìjà kana sẹ́yìn tí ọkàn bá sọ jíde bẹ́ẹ̀ ipò àkọ́kọ́ nu mọ̀ pé ìjà ni. ọlọ́run bá ń sọ fún wa ní suratul A'raf àyà one seventy two títí dé one seventy three ọlọ́run ni wà ìdí àkàdà wà ìdí àkàdà rabbuka min bani ádámà min zuhurihim dhurriyyatahum wa ashhadahum ala anfusihim alastu bi rabbikum qalu bala shahidna an taqulu yawmal qiyamati inna kunna an hadha ghafilin. أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون ọlọ́run pé àkíyèsí wa níbi àwọn àyà yìí lórí àdéhùn tá a ti gbé nígbà tá a mọ̀ nígbàtí ọlọ́run ti kọ́kọ́ dá wa tá a dàbí ọmọ náà gún tó fà wá yọ ní ìbára ìbí ànábi ádámù alẹ́sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ tọ́lọ́run wá sọ pé alásùbẹ̀rọ̀ gbẹ̀kùn à tẹ́mi kọ́ ni olùrè yín bí tẹ́mi kọ́ ni olúwa yín tẹ́mi kọ́ ni mọ́ tọ́jú yín tẹ́mi kọ́ ni ẹ mọ́ sinmi ẹ̀yọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́ọ̀lù bala àní bẹ́ẹ̀ ni ìrẹ́ ọlọ́run wọ́n ló lùrè wá wọ́n ló dá wa. ṣèhídínà àwọn mọ̀láìkà sọ yìí àwa ti ń tẹ̀ tí ń sọ yìí ṣùgbọ́n o à ń takúrú yàwó mọ̀lẹ́kì yá mọ̀tì iná kùnà àníhà àdáàgà àfilẹ̀ àjíǹde ọgbọ́dọ̀ tún dé kẹ wá sọ pé a ti gbàgbé ọjọ́ mọ̀gáfàl ẹni yẹ ọkàn ìkà ń tẹ̀mí lọ ní rajà yìí ń lọ yìí wù ní ṣe ti bá íńtẹ́sì ẹ̀mú ní ṣe bá wúlò yóò lọ́mọlúwàbí bọ́mọlúwàbí ọba wúlò yóò sọ dànù ìwọ ìhànà ni. ẹ ẹ sọ pé ẹ tún ti wá gbàgbé ilé ìwé ẹni jẹ́ mugafal ẹ ti ń pa ilé yìí. àbí tíjọ́ gbígbà síyámọ̀ wá dé kẹ wá sọ pé wọ́n lọ́hùn à kátó délé ayé àwọn bàbá wa kan ń ṣẹbọ làwa náà wá ń torí ẹ̀ là bá wọn ṣẹbọ ọlọ́dún nígbà lọ́wọ́ ní ọ̀dà síyámọ̀ ọkàn rẹ gbọ́dọ̀ sọjú mi ọkàn rẹ ọgbọ́dọ̀ ṣe kí ni ọgbọ́dọ̀ sọjú ẹnìkan bẹ gbọ́ abẹ́rẹ́ òkò rẹ̀ olóko ọ̀hún lágbájá ọmọ lágbájá ojú ètèrè olójú <laughs> ètèrè. tètè òtọ́ sójú fèrè ni síbẹ̀ ń lójú lójú sí ẹni lọ́kàn ni wọ́n mọ̀ nǹkan ìtìdúró nígbà tí èmi ní láàká tí ò ní rònú kò lè kò lè dára gbé gbóòlójú òsè àti pé nígbà máa ń dàn gbálẹ̀ mọ́ lórí kí wọ́n fọ́ àgbọn lórí ẹ̀ ẹ̀tún wá gbé kalẹ̀ ẹ̀tún sọ bí èsù bàbá kan mo rí ní ọ̀dọ̀ rẹ̀ ní ojú wíńdò rẹ̀ ní mọ́ fi sí nígbà tá a wà kékeré la mọ́ náà gàá wò báyìí yóò sì fi èrè òun yóò sì fi bí bèbí yóò ṣe bí bí wọn fi ṣe bí kan yóò sì fi sójú wíńdò bàbá sọ̀gbù nígbà tí wọn náà bá ní bàbá rẹ̀ ń ṣẹbọ ìwọ náà wá wá excuse ńgbàtọ̀ wa wà láyé fúnra ara rẹ̀ lọ ẹbọ tí bàbá rẹ̀ so ó gbélé ẹlẹ́bà ó fi sójú wíńdò ńgbà bá tún fẹ́ sí ó kò padà ńgbà bá dínú yọba ní èrè náà làwọn ọ̀sẹ̀ làwọn ọ̀ràn jọ lọ làwọn sí sẹ́yìn náà bá láàka ìtọ́lọ̀ sọ pé kò sí lórí tàwọ́fẹ́ ìgbọ́sọ̀ láti yé mo fi bàtà bàtà ọlọ́run àmọ́ mójútó fún yẹn ṣùgbọ́n táwọn onídùú tọ́lọ́run kan wá pé nǹkan yé wọn ṣàlàyé fún mi rárá o ọlọ́run kò rí ibú mọ́ yẹn mọ́ máa ọlọ́run ti kò rí ibú mọ́ nù kò sí excuse ń bí ọ̀rọ̀ ọlọ́run dá ọ ó sì ń ayé ó ẹwù sẹ́ẹ̀sì dáa ń lò yìí ẹwù ẹwù ẹwù oríṣiríṣi wàhálà àti ìdààmú tó dínkù fún wa nínú ìgbésí ayé wa. àwọn tí wọ́n ń ṣe eré wọ́n ń ṣe tí wọ́n bá tún ti ṣe ní ìdíwọ́n sọ pé àwọn èèyàn tún ní ìdí nǹkan báyìí nǹkan báyìí ẹja tún dìvẹ́lọ́pù ẹ̀ sí wọ́n bá tún ṣe ọmọ ẹ̀dẹ́ nìyẹn nù. àwọn alójú méjì obìnrin náà ìtàn wa fọ́ ọlọ́run wa jẹ́ kí ẹyọ kan wọn tó tún wá jẹ́ pé ó tún wá rìnà ju ìgbà tó wà méjì lọ ọ wá fi sọ tuntun tẹ tó bá dá olójú kan tí kan ń fọ kí ló kù ńgbọ ọdá ojú fún ọ ó ní ntọ́gbà lérò ńgbọ ọtẹ méjì ó ní ntọ́gbà lérò láti ra parí sí ọlọ. àbá àtẹ̀ǹgbà tó ju ẹrú ẹnu lójijì ẹ gbé lọ sí tù mọ́ ah eléyìí ti bọ́ ṣùgbọ́n ẹgbẹ́ ẹ̀sìn sọ pé ìṣọ̀fún ọ̀ká lọ pọ́ sí i relationship tó wà láàrin ìkíní àti ìkejì kọ́ má jẹ́ pé nǹkan kan yóò máa àfẹ́kì ìtọ́sẹ́kù ẹ̀wù tí tóbi ọlọ́ bàbá kárí sọ fún ìṣàkó bàbá kárí bá pọ́ọ̀tì léyìn tó wà mẹ́ alihamudulilayi ó sì ń lójú ẹyọ kan tọ́sẹ́kù nìyí. ẹni tó ṣe báwọn ṣé atán ni eré ni kò tọ́fà tẹ̀sí báyẹn ah fatah alalahu fatah barakallahu. ahsanul khaliqin tó tó fún ọla, orí ajẹjẹ ní bẹ́ẹ̀bí tọ́lọ́run ti kalẹ̀ tábà ní a máa ti ní sífìrì sífìrì a kàn máa sọ lọ ni nígbà tí yẹn bá gbọ̀tàn yányá ní ọkọ̀ ọlọ́run sí ẹ ti mọ̀ tó ń ti kéèyàn kéèyàn máa jẹ́ ẹni bébì kéèyàn àgbègbè àtẹ̀jú òsì kéèyàn dùn mọ́ nǹkan náà ọlẹ́tọ̀ ọba àlejò lákòókò yà gbére kó fi jẹ́ bẹ́ẹ̀ náà lẹ́sìn sí nǹkan mí lẹ́yìn ọlọ́run ó náà lẹ́tọ̀ sí yà gbére ọlọ́run bá sọ wípé ẹ gbọ́ àlìkíyàmọ̀ ọ̀gbọ́dọ̀ wà á dé kẹ wá máa wá wà wí ìpè àbáwùnà àwọn bàbá wa. àwọn bàbá wa ní ọ̀tẹ́bọ́ ní kọ́bílù káwò tó délé ayé wákùnná gòrí yàtà mi ń bá adéyìn àwọn wá jẹ́ àrọ́mọdọ́mọ lẹ́yìn tí wọ́n afákòrìlẹ́kù náà bí máa fọ́ àlàlùkùn nínú ìwọ ọlọ́run àmọ́ tí ń jẹ́ bọ́tẹ́lẹ̀ ọ̀dọ́ wọn bàbá láti mọ̀ sọ́wọ́ wa máa pa wá rẹ́ ọmọ fìyà jẹ wá nítorí táwọn ń bàjẹ́ pé ìwọ náà wàá gbọdọ̀ dìtẹ́kì pé ó ń bàjẹ́ ni wọ́n bàbá rẹ̀ jẹ́ ń jìbìtì wọ́n náà ti mọ̀ ìwọ́n náà wá di jìbìtì ìṣó bàbá wa yẹ jẹ́ kùrọ̀ ìwọ́n náà ti mọ̀ ìwọ́n náà wá ń parọ́ nṣó sọ́dọ̀ abáwọn tí bàbá rẹ̀ bá kó nu ná láàyè tó sì kú bẹ́ẹ̀ tí wọ́n náà kò wọ́n dáná lẹ́gbàá bàbá rẹ̀ ti kó nu ná tó kú bẹ́ẹ̀ ìwọ́n náà bẹ́ẹ̀ yọ ọlọ́ni wakadhalika nufassilu li ayati wala allahum yarji'un báwo ọlọ́n bá a ti ń ṣàlàyé ọ̀rọ̀ àwọ̀ ọlọ́n fún wọn rèé o bóyá wọn á jẹ́ sẹ́rí ọkàn mùmínì òdodo ọgbọ́dọ̀ sọjí ni ike ọlọ́run bá nìkan sí ìbáàdà ọlọ́run tó ń sọ five and two and six. ọlọ́ni wazkur rabbaka fi nafsika tadarru'an wa khifatan wa duna al-jahri min al-qawli bil-ghudwi wal-asali wa la takun min al-ghafilin inna alladhina 'inda rabbika la yastakbiruna 'an 'ibadatihi wa yusabbihunahu wa lahu yasjudun ọlọ́ni máa rántí orí ẹ̀sìn tọ́jú rẹ̀ ẹni tí ń tọ́jú ọwọ́ ìtọ́jú nǹkan ó tó àbí ọ̀lọ́ ń tọ́jú ara rẹ̀ ni awakọ̀ atẹ́gùn tá a fìn mú awakọ̀ la ní ọlọ́ọ̀ni ẹwù ẹwù ẹwù bára ṣe ní wá tó lásìkò ẹ̀rùn ẹwù bójú ṣe dé ẹwù bára ṣe tù kábi fún èmi bí wọn máa ń rò pé tọ́lọ́ bá ti bá wa ṣe kọ́ bá ṣe ẹ̀rùn díẹ̀ yòdò náà díẹ̀ àbí òní kẹ́rùn ọmọkọ̀ ojú ọmọkọ̀ tó ọgbọ wa máa dé mọ́lọ́ọ̀lọ́mọ ti fi ṣe tọ́lọ́n bá ti gbogbo ẹ̀mọ́ déètì ó ní òtún ní mọ̀ yí ọlọ́run èyí ó lè mọ̀ yí ẹrùn àgbà òjò bá dé èyí ó lè mọ̀ yí òjò tí bá dé ọlọ́run lọ́mọ ní wájú rọ fi iná fúsíkà máa rántí tí ń tọ́jú rẹ ọlọ́run ọba rẹ nínú ẹ̀mí rẹ tàdọ́rù á lẹ́yìn tí wàdúró náà lè jáde nínú ìkọ́wé léyìí tó ní mọ́ sí gbogbo ńgbà tó bá ń bọ́ lọ ń sọ̀rọ̀ gbélugbòdo wé wálé aṣọ lówùúrọ̀ kùtùkùtù àti ní ìyálẹ̀ta àti ńrọ̀lẹ́ wálé o ti fọ́nú fọ́ra o tí ọmọ ń gbélé ayé ni kò ní yá inda àwọn tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ àwọn wo nìyẹn àwọn mọ̀láyíkà láàyè sẹ́kìdérú ó náà ní ìbáadá tì í wọn ò ní ṣe gidi mọ́ńkà tí wọ́n gún ipá wọn ò ṣe ìbáadá tọ́lọ́run wàyùsá bí fúrúnáwó wọ́n máa ń gbé ọlọ́run ọba mọ́ ní gbogbo ọba ní wàláhù uyẹ dúdú ọlọ́run náà ní ẹ ti forí kalẹ̀ fún ẹ ń ṣe ìbáadá fún tí yìí pé agbọ́dọ̀ ní yákàbọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in kọ́kàn kálukú ọ̀sọ́jú lórí ikú ọ̀nà ọba àlejòọ́lá òun náà ni ọba tó lẹ́tọ̀ọ́ sí ìbàdà sọ pẹ̀lú ògbọ́lọ́n ibẹ̀ yẹn láàbò sí kátó bọ́ sí mọ́tòkábà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ntàwí ọlọ́njẹ́ wúlò fún wa o ọlọ́njẹ́ wà nínú alu iyyaka na'budu wa iyyaka nasta'in ntí ọ̀sàkó iyyaka na'budu ọlọ́ndàkùnmẹ́jà ọlọ́run wọlá àánú rẹ̀ ntábà ti اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي واتق الحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تبارك ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهابا همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك